الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا عاتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أسقف الله وبعلا نجله ń tọrọ ìkẹ́ àti ìjẹ̀ fún alfáwa gba olùfẹ́wa olùsìfẹ́wa aṣíwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́wọ́ bá nábi náà tàwọn ará lè tàwọn sọ́ábà rẹ̀ àmìtẹ́lọ́wọ́ bá kó sánú àwa náà tàwọn òbí wa tàwọn sáwà tàwọn ọ̀gá wa gbogbo àwa jẹ́mọ́ lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti nígbà ọlọ́mọ sáfà náà yíwa kó láti òkè àlọ́ كلا تعفي سجن لقني وروجوني قلون الفتاوى المهمة سماعة الشيخ عبد العزيز بن عبد الله بن باز رحمه الله مشكي ديار السعودي قالوا بقوم على البلاس عليه من دعوة يبير تجمع الشريعة لأن في الشريعة قلنا على الاعتقادات على العبادات الجسم المعاملات أفكتوا لاري وكلا ومن يجوا الخلاق إواوا أتي حدود أبي حقوبات وما يجانتوا البسه جيجي báyìí ọlọ́run kẹ púpọ̀ ní wọ́n fún wa ní àwọn ìsìn àwọn ọ̀rọ̀ ibi tí wọ́n lọ́rọ̀ ní ọ̀rọ̀ nípa ètò kọ̀dáàdì ó bí wà nípa àwọn ìgbàgbọ́ pàápàá jùlọ nǹkan bá sọ wà mú jùlọ pé tí mo ti máa tẹnumọ́ fún pé àwọn òkùnjá àwọn olóògùn ó fẹ́ gba islam máa lọ́wọ́ tán wọ́n ń gọ sílẹ̀ islam pé islam náà làwọn ń ṣe àmọ́ kò sí méjì mẹ́rin pé iṣẹ́ ni wọ́n ń pa kùsà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba yóò mínú akitọ́rọ̀ billahi billahi wa hum mushrikun tó wà wí ní ìsìlẹ̀ sí wọn وما يؤمن أكثرهم بالله ولو قوة جمس مدوم ولو بقوة إلا وهم مشركون وسواني دين تنسلي أو فينا ìjàfà àbúra wọ́n ti kọ́ ìjàfà òun làfà wọ́n ti láìfún wa nípa ìjàfà ẹ̀kọ́ wa ní page 98 ẹ̀kọ́ nọ́mbà 14 as season nípa ìdá fífa ẹ̀kọ́ nínú 80 kí a bá ti lè bá àtìlá nínú àwọn ìgbàgbọ́ tọ́jú ìṣìnà ní irọ́ ni ìtìdáwé minasir gbọ́láwọ̀ fẹ́ ní ọlọ́láàfíà àgbẹ́sìn ọlọ́láàfíà níbi kí ibi síhìrí wọ́n sàfi ní ayé bẹ́ o wọ́n àwọn láyà láyà ọ̀dọ̀ pé ó ní ọlọ́run sọ ló kùrọ̀ àlè pé ẹgbẹ̀rù èèyàn lẹ́ẹ̀mẹ́ta àti bẹ̀rẹ̀ lọ́lẹ́kan wọ́n àwọn kùrọ̀ láti tún ti fàtí àdínà àmọ́ ìjọ́ ọ̀tún báyìí gbogbo wà fún ọba sọ̀rọ̀ wọ́n yíyá ya fàtàkùn wọ́n yíyá ya fàtàkùn lọ́lọ́mọ́wí èmi nìkan ni ẹ páyà èmi nìkan ni ẹ bẹ̀rù láti pa fún òun wà fún ní nǹkan tí mo mìíní ẹ bẹ̀rù wọn mi ni ẹ bẹ̀rù kúlẹ̀ àwà kí àwọn onímọ̀ ń kó wá ní wọ́n ti ń wà ní bíbí náà ẹ̀yẹ gbogbo bíréèdì tí wọ́n ti kọ́ ọbọ̀ náà ìbúrò ní sílẹ̀ ó bí wà sáà lọ pé nínú tó pípa sọ́rọ̀ ní gbé àtẹ́kẹ̀ ìdá pípa ẹ̀rọ ètìkà láti bá àtìlà nínú àwọn ìgbàgbọ́ tí ọba mu tó sánú ní ìgbàwé mílíọ̀sẹ̀r pé ó bẹ́ẹ̀ ṣe ìwòsàn fún yàn láti nú kúgbìsẹ̀r ìgbìnàmọ́ fífi pọ̀ tẹ̀kọ́lù sáà ìdá níbẹ̀rẹ̀ ìgbẹ̀rẹ̀ فاكي هناك بعض الاتكادات عند بعض الناس بإفساد السير وإبتاله لأني أماك كل ما انتبه كل ما ويني لا تدع أفجة لا تدع سير جة الشيء يبقى هي عبارة أن أخذ شيء من الرساس باب على النار هنالك واعجي بالماء وعد بكنا حيو هنالك واعجي بكنا حيو صمته في إناء في إماء أو عدى في يوم أبوك هذا فيه سنو أبوكو تلو منه ويوضع على رأس السهر مصبور لينا fún mi àgbè lórí ẹ̀tìwọ́n ṣàfihàn àgbè lórí ẹ̀ wọ́n ágbè màmàlẹ́ yàtọ̀ láti mara tuntun bí omi wọ́n máa ti bá ilẹ̀ mẹ́ta ní jùmọ́ fẹ́lá hádà láwọ̀ asù tí ó kìí ẹnu sharia islam wọ́n máa ọkùnrin ṣẹ́rọ̀ òfin tí ni ìtìjú sharia lórí ẹ̀ الجواب فان هذا شيء لا أصل له eléyìí kò sí tilẹ̀ fún ìṣẹ̀lẹ̀ ọba mu ọ̀la fáìlẹ̀ tó fi lè sáǹfà níbẹ̀ ọ̀hún wọ́n tẹ̀lé bí tó wọ́n tẹ̀lé kò tún ga méjì pé ìrújú àti ìṣẹ̀lẹ̀ ìjẹ̀rán burúkú ní lọ́pàá àwọn ẹni ibi ìlà bàtù rìsáàt ọ̀dáàlù àlà ráàfin náà ráàfin بعد أن جعله في الماء ìmá yọ́ òjé àwọn ìgbàgbà gbogbo yọ́jé ní wọ́n ní èyàn yọ́jé ní ń parọ́ náà fọ́nù ọ̀pọ̀ ìrọ̀ ìrọ̀ náà ni láti wá dáa sínú láti gbé sórí èyàn kúlọ̀ hàádà yẹ fàálù owó kàkànáàt àwọn oní alájùgbà àwọn máa ṣe àwọn ológun fàálù owó malbidosin àwọn léwu láti wọ́n ṣe wọ́n maṣ àwọn alájùgbà àwọn ológun wọ́n ti léyìn lòdì ìsàlẹ̀ láti máa dàgbàrú máa rú nípa ti kọ́ ìdánlójú وإلى فهم يعلمون يعملون من قاسة الجين من خدمة خدمة الجين bẹ́ẹ̀ni wọ́n máa sílé láti máa ti sí mọ́ fáwọn àjẹ̀nú ni àwọn jẹ́nú tó nìkó sí wọ́n lè máa sí ọmọsọ̀wánú ọlọ́ọ̀bà wọ́n kéjì ti ṣẹ̀yà tíìn àti máa sí ìṣẹ́jú mọ́ fáwọn ṣẹ̀tọ́ọ̀nù wọn لا يجوز حل بهذا الشيء ليك بكر يامن يقول واس اوصف ليك بكر يامن انما يحل السير بما شرع الله من العدوية المباحة والقراءات الشرعية والدعاء كما في السهر كما في السهر السهر بما شرع الله أناني يتفلق من العدوية انا هو قل بس السوداء أو الزيتون أو كذا تعالى من قاره بدي المباح يكون شريامه مو والقراءة الشرعية والدعاء أتي الشرعة تبقى شريامه مو الدعاء قولي تبقى شريعة مو الدعاء هذا هو الطريق الشرعي في حل السحر ليه نامي وجونا تبقى شريامه مو كما في بايداجة كما في وعوين قم بي فإذا أصاب الإنسان بالسهر أصاب الإنسان بالسهر في أنا بقى فيها سياسة حكمية بسهر سهر أو حبيث عن زوجته أبي ما سلاك يقول اسمعي عوي وهي ما سلاك كل اسمعي عوي بقى اسمعي عوي بقى لك وعلى قول جاب القراءة نوسة فلو كراني قراءة القرآن لا تسنوتا نعم يقرأ عليه رجل طيب معروف بالخير أمير يوكيك معايفه يوكيك راعفه آه قلوري أعمى آه أعمى قلوري أعمى وإن كانت المرأة لا تكثر من كافر مرأت عليه المرعة طيبة بدادانا لونوكيك وازمع بما وبني عمير ذلك táàbárí obìnrin tí ó lè ṣe bá bù láyà ọkùnrin lè ṣe àkókò ìdìmà ó di yé máa dìgbà mi máa tẹ̀lẹ̀ ó di yé sára ti tọ́ ibà máa rúfà bìlọ̀kẹ̀lẹ̀ta àyà ti nínú kùrán àwọn àyà ti nínú kùrán ní fàtíà ti kìtàb bìtẹ̀lẹ̀ fàtíà fàtíà wà àyà ti kùrùsí àti àyà ti kùrùsí wà àyà ti sẹ́r المعروفة في سد الأعراف سواء آية تكون فيه بيكوا نسبة عراف في سورة يونس كوا نسبة يونس في سورة طه كوا نسبة طه هو الله المؤذفين يبقى قلياء والكافرين كافرون هو الله أعوذ بالفلك أعوذ بالناس يقرن هذه الصور ثلاث مرات ثلاث مرات يوعك صورة وهي من تري يكرر دعاء بطلب الشفاء لينا يوعك أدواء تدواء يوسى كان تعالى شيء والعافية تداببه والشفاء والعافية تداببه فكان ذلك في ما ثم يشرب منه ما تيسر ما تيسر ويكسر بباكي كي باس باي سنومي انت كا يسيكم منومي كلفي وكسر بباكي كلفي كوي فإن بإذن الله يزول عن أشهر روق وروبا في ريعه فيها يبقى جيكولاري وهذا يزول عن الحبسي الذي ترى عليه إن حبس عن زوجته بين إليه ناتي لسما يا أوي ما تبعيش ليسم اللي ما سما يا أوي قلوب ونوبة فإذا كان هذا العلاج مرتين أو ثلاثة ثلاثة أو أكثر ثلاثات يعني في كلام يجي يعني في كلام تعبيد لك صبر به حتى يزول عنه الله أنا فيكم هل إني عندي رقية láti bá ṣe rí àmù ó di yé wa náà bẹ̀yìnà jáàlá fi sábà àwọ̀rọ̀ káàkiri sídìr kana haza aidan tayyiban wọ́n lè wá ewé ẹyọ méje ìwé sídìr kọ́lọ́wà lọ sí ilé ìnàdà إذا استعمل هذا وذكره المتقدمين وينصع بإذن الله وليه ما فاتلو انه في الرجل عدد سيانسان قول الله سبحانه وتعالى شيء طاهر لا بأس به يعني ويسجل مصمني يستعبرون به فإذا دقت سبعة ظلوا مجنوه دخلت في مع مع قراءة فيه فبعض مثل مومي <clears throat> رأس القراءة كان هذا من أسباب الشفاء وليه ما شفى بيوسى أضاف إليه ذلك الدعاء قد أدعى في أدعاء في المعروفة الثابت من النبي صلى الله عليه وسلم هو دعاء في هذا النبي صلى الله عليه وسلم يعني اللهم رب الناس اللهم بأبطل يومينيا ثم يومينيا ثم يومينيا الباس ìnira àbí àbúrú ìmọ́dàbà gbígbò wọ́ṣfí àǹtìṣáàfì ọlọ́run fún níwòsàn ìwọ́nà bẹ́ wòsàn la ṣẹfà ilá ṣẹfà ò ìṣíwò kankan àfi ìṣẹ́tì ẹ̀ ìṣá ó láàrín ọgá ọdún sẹ́kùmá ìṣẹ́tì kò ní sí ààrẹ kankan kò lẹ́yìn náà wọ́n fi sọ̀rọ̀ láti tukẹ̀ náà mọ̀dáàbí adájọ́ àtàlátì marat àbúrà iná ó sílẹ̀ mẹ́ta kana hakan ada yan fito 389 325 kí ni omi wàhákàdà bẹ́ẹ̀ náà ni àdúrà bismillah arfaika lórúkọ ọlọ́mọ mú sí rúkìá fún ẹ ní kó lè ṣe yóò bí láàdá ń sọ̀rọ̀ mẹ́ kó ti sùúrù tó wa ìtọ́lọ́ba ní kó lè ṣe yóò bí ká gbogbo aburú jẹ́ nkọ́pa ní gbogbo ìnira bẹ́ẹ̀ bí ẹ̀ ní burúkú omi àìní ààfin أن أن أن أن ati أن keta oju oju oni keta أن yashfik olon ko fun lafiya أن ba dua yi ko bismillah أن lu ko lo ba dua أن ثلاث مرات مثلنا المتاع بسم أن أرقيك يعني المريض ونسو كنتيت أن من ونسو كنتيت على من أن كنتيت على من ونسو كنتيت أن من ونسو كنتيت على من بسم الله أركيك أي يخاطب إذا قرر هذا الدعاء يخاطبه يوم بنتي عليه تطر قال سلي لرا والتطر لي عيدا من الدعوات المناسبة لهذا العلاج هو أن دعاء توصيلي ديك ولا هو يوتان أن تسير ما أدنو والآيات السير معروفة في سورة الأعراف أما آية سيري حموان سورة عراف هي قوله سبحانه وتعالى إننا نقول بذلك ووحينا إلى موسى أسواعي في موسى أن ألقي أصبك سوقا ورد كده فإذا يتكم ما يأفكون بقون توسي لعيكا يبي بقوامي وكال حقه وكال ما كانوا يعملون ولو واجدكم دوف كله بقورة وفدان كبائر ọlọ́wọ́ bá dẹ̀ mú kúrò fagọ́lùbù hùnáríká bọ̀nkálàbù sùrà ọlọ́wọ́ àwọn orúkọ bí wọ́n bẹ̀ wọ́n adẹni yẹpẹrẹ wọ́n kú bẹ̀ wọ́n tó wá pẹ̀lú ìjà lókàfẹ́ rahimu allah wọ́n àwọn tí fìràn kó yọjọ́ náà àwọn 60,000 àwọn òkúta kó yọ kẹ́lẹ̀ àwọn òkúta pọ̀ mẹ́ gbà yẹn gan wọ́n á tẹ̀lẹ̀ wọ́n á tẹ̀lẹ̀ wọ́n á tẹ̀lẹ̀ àwọn àgbàlagbà kùnà wọ́n á ní kó dùkú musa àwọn náà mẹ́fà wọn yìí kò fi túbọ̀ wọn lọ bọ́ọ̀sà ń gbà tí ọlọ́ọ̀bá lu agbára rẹ̀ tí ààrẹ ọlọ́ọ̀ni Musa ọ̀pọ̀ awọ́ rẹ̀ ó gbé àwọn gbogbo mi ẹsẹ̀ kìtà wọ́n ti gbé fọlọ́ọ̀bá ni hamana aruna wa musa àwọn ti gbọ́n ọmọ aruna ti musa wọ́n mọ̀ pé a ah, ọmọ yóò túnbẹ̀ láti kọ́ ọ̀nà láti fi lẹ́kàtí ìgbò ìfọ́n ilé ìkìtì náà fìràáhùn ọlọ́mọdé àsorí ibú ọlọ́ba fìràáhùn ọlọ́ba olórí ibú jùlọ ni ọmọ púpọ̀ ló ń tọ́jú mùsàkà òun gá ń tẹ̀lé ní mùsàkà ah, ebi nílé láti kíkú rẹ̀ ó gbá lọ́kùn ní ìyá òòlù tàbí ẹ̀rọ kún lẹ́bí alámọ̀kùn sí i ó ní musa yìí òun lọ̀gá yìí kọ́ yìí ní ń bá wọn ní nígbà bí di ọkùnrin gidi tí ó lè fi ránà ló gbé ọkùnrin tó ń kópa lọ fún díẹ̀ ó ní yẹwà ọwá ní iná ọlọ kìí rọgùn dájúdájú mú tó ń gbà yín olókọ yín ni ọkà sí àná àìdí ẹkùn wà lójú lọkùnrin nàfẹ́ láàfin jẹ́gì fún ọlá oṣù tó ń nàkùn tó yà ní màá gbé ọwọ́ ọ̀tún yìí màá gbé ẹsẹ̀ sí lẹ́yìn màá tán iná bìlẹ̀ wọn ni lábẹ́ ìfúláhọ̀ ọlọ́mọdé ńlá abẹ́yò wọ́n ní gbogbo àwọn èkó sí ọ̀pọ̀lọpọ̀ mẹ́ nígbà sáà ń bẹ̀rẹ̀ pé kọ́nà ọba yìí sáà ti fi kọ́nà ọba fún méjì wá alẹ́gbẹ́ ọkọ̀ àwọn àpẹẹrẹ kàwọn náà sàmì ìlú awọ gan ó ní wa alùmọ́sá fún anáà ìmọ̀ nífẹ̀ẹ́ yìí kò rọ́ ọba ó ní ọdún bá wọn nyẹ́kẹ̀nyẹ́kẹ́ fún ara ń kẹ́kẹ́ mẹ́kọ́ àwọn ọgbà ó ń bọ́ ọgbà ìdáwọn mú jáde wá ní kíni gbogbo nǹkan láti mọ́ ọ̀rọ̀ owó yẹn kìí kọ̀ jẹ́wá lójú ọgbà àwọn ọ̀daràn gándó lọ́wọ́ ó tó ń kàyàn àwọn fúlà nínú ìlú àbáfúlà ní ohun tó tilẹ̀ ìyẹn ọlọ́run kó sànù wa wọ́n ní owó yẹn lọ́wọ́ ní gbìgbìgbìgbì ìlú ọmọ tí wọ́n yọkọ̀ ní bank wọ́n wá kí dáàbò obìnrin yẹn kí obìnrin yẹn olóbìnrin yẹn kà lọ sí ibi ẹgbẹ́ kọ́sọ́ọ̀sẹ̀ ni wọ́n bá rí bọ́ọ̀ ẹ̀ka wọ́n yìí ni wọ́n bá fi àwọn ọlọ́pàá tó wà báńkì rẹ̀ eléyìí ọ̀daràn ni wọ́n bá gbowó báńkì rẹ̀ wọ́n bá gbowó báńkì rẹ̀ wọ́n lọ́yẹ kọ́mà sí káwọn ọmọ inú ní sí ìdúró lọ́dún òní jù ni wọ́n táwọn ọlọ́pàá ìfẹ́dá ló tún àwọn sójà wọ́n sábà ààrẹ ẹ̀sẹ̀ omi tó dáhùn lójú pé níbi ẹsẹ̀ rẹ̀ báyìí ìpalá mẹ́mẹ́ ẹ̀sọ́ ó ní ọlọ́mọdé àtọ̀nà owó eré àwọn àgbẹ̀ lójú lọ jẹ́ kó máa dọ́wà lójú lójú ní pẹ̀lú náà sínú ọba lọ́nà súnmọ́ àsìkò tá a wà yìí káà nílẹ̀ ayé ti bàjẹ́ tó yìí ọ̀rọ̀ anábì fi ṣe láta zẹ́lẹ̀ tọ́ ìfẹ́tọ̀mí ní ọmọ ti lọ́ eré ní àlàkàkì ó di yẹn pé àwọn kan ò ní yẹ̀ dole aure bai wasu wa hatta ta kuma sa ƙarshe mai fito an ba gawa nan wani ba na min islam ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ àti ma dúkọ́ ọlọ́ọ̀bá pé a ti wà rí jọ kan gáà ọ̀rọ̀ jẹ́ ìsọ́ níjọ́ pàdé láti sí ẹ̀sìkò ní ọgbà ọ̀rọ̀ jẹ́ ìsọ́ níjọ́ báyìí ò kọ̀ bá mú àti

kí láwọn ìlọ̀ náà يونس اسم جاوشيه يقول عز وجل قال فرعون ايتوا بكل سائد عليم ثم كان المتجوى قال لك فرعون تقولون لي اه اليه ده لا لا والله بدعوني من بعدين من قوة كل سائد عليم عليم فلما جاء سهرته قوة كناية قال أم موسى ألقوا ما أنتم القول بدا عليه إذا انت أبدا ودوا لما ألقوا قال موسى ما جيت به السير بس ودي ودي تبقى تنكيك عليه بني عيدا لي تبقى عليه إن الله سيبتلوا قولوا بعد إن الله لا يسلو عمل مفسدين الله يتسلوا بالعجيسي الله انتم سيوان سيدي حق الله وحق بكلماته الله أكبر الله سبحانه وتعالى هو أن يقصن سبحانه وتعالى كما تعلم كما تعلم بجاه كما بكلماته فلو الله وانا نبغى ولو كره المجرمون أما كريمينات لدي مجرم كريمينان أما كريمينات تتوقع أولون يوسف أمام أمام دم لأولي دين دي أين ما في ركاوه ẹ má fi ibi táì táì náà igán ẹ má fi táì táì bí ogun bí ogun islam ẹbí tó lọ́wọ́ bá sùpánà ọ̀tàálá nínú fà pẹ̀lú ha ní قالوا يا موسى إما أن تلقي إما أن نكون أول من ألقى هو موسى سوى لقد دعنك لنا بلا قد دعنك لنا هذا موسى دعنك لنا يبعد عليه فإذا حبالهم وإسريهم يخيل إليه ذلك وعين هدي يعواء òun àtàkùn àdàmà ń paradà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni àdàmà في نفسي خفة موسى ربها موسى فلو كنت يبقى في السياري قال لا يا قال لا يا عمان انا دي باين بامين لا قوى شكرا انا تين كاو

bí mú mẹ́lẹ̀ lórílẹ̀-èdè ó ní ẹyìn ẹgbẹ̀rù aláìmọ́bẹ̀rù ha kí máa lábẹ́ àwọn ìṣòro kí fún wa wọ́n bá báyìí gbogbo súnà gbogbo nàìjíríà látòkè délẹ̀ nga kí nǹkan náà gbé lọ́wọ́ gbànà kí nǹkan àwọn yẹn gbé lọ́wọ́ gbànà ó bá tiẹ̀ mọ́ pẹ̀lú mọ́nà nǹkan wọn máa wọ̀ pé kí àfẹ́ wà nù ẹgbẹ́ òsà kan àbẹ́ wà nù ẹgbẹ́ ògbó nìkan ni ó di ẹ̀ súnà náà lọ́wọ́ di kárí bíìsì kíkàrí ní ọmọ fún ibi kí jùlọ fáwọn ọmọ yẹn ibi súnmọ́ ibi kíkàrí ní ìsìn àbíkọ́ lọ́wọ́ náà ọ̀pọ̀lọpọ̀ ó di yé náà ó jẹ́ sọ́fí náà sí inú kíbi fẹ́fẹ́ ọmọ kúnná látàkà fọ́lọ́ ní kò wọ́n máa bẹ̀rù iná ka an tàbí àlà wọ́n ló borí wọn ọlọ́run jáwọn náà borí wọn lọ́ba wọ́n kúnná fi yẹ mínik àwọn ọ̀rọ̀ tó wà lọ́pọ̀ sọ̀rọ̀ sílẹ̀ láti gbọ́n sọ́nà gbogbo tó dé wọn ló fi gbé mi وإنما قيد كيد هذا وجه استعموه بناني ولا يفله ساهر حيث وعتاء أتى بمتك الملك سويري بنانه لسويري ولو ما تحرناني بينا ثم يقرأ قل يا أيها الكافرون يقرأ قل يا أيها الكافرون ثم يقرأ قل هو الله أحد أين قل هو الله أحد وقل أعوذ برب الفلك يقرأ قل الفلك أصبح لا عذر بالناس ثلاث مرات قربت هذا هو إلاد الشرعي اللي وصف الشريام الذي وصفه آل العلم سواء اصحاب بكالف ولا تاريخ وصفه آل العلم أمون نما اما فعنا بيداو ضربناه وانا داو حيدا نفر الله به رزق انفاني انا وانا حواقناه طريق في جناه هذا يقول شيء عندك ولي فهو الدواء الطيب وناني وتكون كنت والناني وتدع قولي بآيات الله سلام على نوبة وإذا فعل في سئل فيه ما تقدم من الورقات قولي سدر أو بكر لا تسلمها ويسلم بدي دع كل هذا هذا كله طيب وعجب قولي ده وإذا وجد دواء الآخر لا معذور فيه كما تواري أو وقومي أبهم به يسلك عن صرفه أوراكي ولا ويويني أو حبوب أو تابلت أو إبعبي كبيرة ولا بأس إذا كان سليما مما قلنا طب ما كنت لهم سليوة النجاسة أو جنب النجاسة بيبيرو ما تداوي بما يفعله بما يتعطاء وخضم السجين ومشوزات درسات وغير أما إما وفواي وسا ما وابو قبلون تاوى توان تهدي ما فوان الجنو أما ببالاو أما لوبو nípa òjìlé àtikẹ́rì ọ̀zọ́pẹ̀lẹ̀ ìjìn àti kọ́ọ̀dùn fún àlùjànnú àwọn ìsìnjára tí hydrogen àbí kó àwọn jẹ̀lú ṣíṣẹ́ fún sí kó àwọn ṣíṣẹ́ kan fàáza kúlù ọláyà jùzọ ilé yọ bá ṣàrí àmọ́ bẹ̀rẹ̀ huwa munkar ilé nǹkan akọni ọjọ́ òṣèlú méjì bí ẹbọ méjì bí ẹbọ ẹbọ ẹbọ lomi àbí ìsìnjára bí jìn gbáwọn tó máa ń bá àwọn jẹ̀lú ṣíṣẹ́ tó wá bá jẹ̀lú ẹ̀rọ pé wọ́n láìka yẹlé gan àwọn onígbòlò burúkú yìí wọ́n láìka àwọn yẹlé gan bá wọ́n yẹlé funfun wọ́n láìka wọn gan ọdún ààyè àbíkúmọ̀ pàwọn jẹ̀ níwọ̀n èsì láti ìbà àbíkúmọ̀ wá kọ́mọ̀ bí ìnákù bá wọn bọ̀dọ̀ ìlàhùn àti máa dúnkà fún wọn kúlù ààbà mi lẹ́ṣẹ́kù àkùnbọ̀ ìgbélé wà mí ẹ̀bọ́n ńlá يجب الحذر التي يصرفهم ويجب على من تلا بهذا الشيء أن يعبد ما حرم الله يجب بعدهم فلوك سباهي suna kun fọlọ̀ bá ti ní èèwọ̀ wà ilá ìjẹ̀dáwà wàlá ìjẹ̀dáwà allá ìjẹ̀dáwà ilá bí ma abúlá allah kuma wà ogun àti fọlọ̀ bá ti ní ẹ̀tọ́ ilé ìparí kùsùn ma ti kọkín ọlọ́jọ́ pé wà ju bá ṣàlàyé ẹ̀lọ́ káàdì máa lù ọlọ́ba pé fíjọ nínú àwọn tọ́lọ́ kọ́kọ́ kẹ́kọ̀ọ́ lu iṣẹ́ yìí ni dr mahmoud kano àti ṣe ní 1990 1990 about 30 years ago kọ́ yẹn a máa tó dr mahmoud dr mahmoud dr mahmoud ó gbádé pé ara rẹ̀ gẹ́ máa ń fún wọn bó sọ́lá ọlọ́run bá ní kọ́ gbọ́ àwọn ògùn tàdáwì tó bá túnmọ̀ mọ́ ọlọ́run kọ́ gbọ́ yẹ́gà tí máa fún gbé ṣe wá kọ́ mìíràn èmi ò lẹ́yìn tó bá wọn ní ọmọ bíbá lọ́yọ̀ mọ́ kúkọ lukọ ọba lọ́yọ̀ ní bryce lẹ́yìn sí lọ́gbà ẹ̀ ọgbà lọ́rọ̀ jù sí ilé ọ̀sẹ̀ everything nínú àánú ọlọ́run lọ́sùn àwọn tààrà dókítà kan bẹ inú àwọn lecturers wà láǹpẹ̀ dr suleman jami ká pé dr mahmood lójú ní kí dr ma kọlẹ̀ ní kíkà ní kíkà ní kíkà ó mẹ́rin ni senior of ni ìyàwó dọ́kà jamili sinonus ni ó wá pé ọmọ àtẹ́rẹ̀ ọmọ wọn anas kọ́ ọmọ yẹn jìnnà bí ìwé tí kọ́ ọmọ yẹn bí anas tó ń jìnnà àtẹ́rẹ̀ ọmọ yẹn ó máa ń sọ complain ní ìbádẹ́ pé bísí mahmood ó suleiman ní òfin tó mọ̀jẹ̀ àtẹ́rẹ̀ wa ni àyè mọ̀ bá wọn ẹ̀ka ẹ̀wò ìbáyé bẹ́ẹ̀ olóbìyà ọ̀kẹ́rẹ́ ìbí ẹ̀kọ́ ni wọ́n dá lè pè wá má lè pè dọ́kítà mahmoud ní ọkùnrin fún mahmoud pé ó kẹ́rin ọmọ dr jamiu ó sì ní náà àwọn ẹni tí wọ́n fún dr jamiu sì fọ́ lójú rẹ̀ pé kó bọ́ pẹ̀lú ìtumọ̀ ní òun bẹ́ẹ̀ ni ẹni tí wọ́n fún dọ́kítà ọ̀hún ní ìsìn náà ọlọ́run fẹ́ fi ojú tọ̀ rẹ̀ hàn mí lọ wá sí bẹ́lọ̀ ọlọ́run ti kó musa wá sí tí wá sí olóògbọ́n ọdún ọkọ̀ musa ó yẹ mọ̀ fún dókítà ní olóòótọ́ nígbà fún mi lóòótọ́ lábẹ́ ọlọ́ lọ́dọ̀ lọ́dọ̀ ọ̀rọ̀ tó bá ní ìbárí fún ọmọ ẹ̀ wà ní àbúrò tó táwọn ní ìgbà ẹ̀ òun wà léwẹ̀ ọ̀rá abúlọ̀ sí rẹ̀ àbí ọ̀tọ́ọ̀zẹ̀ níjọ́ ẹ̀ níjọ́ ẹ̀ lóṣù kùdù kánú wà sílẹ̀ lọ fún ní tí òfin ara rẹ̀ ọjọ́ mọ́ndé rẹ̀ nígbà mo dé mo ní mo á mi sí lọ́dọ̀ tọ́ ìdájọ́ ah ṣùgbọ́n dókòmdókòmọ̀ mú dókítà mi o ọmọ yẹn kò sùn láti jẹ́ ó sùn ó sùn ó sùn ah dókítà mi o ọkọ̀ yẹn rèé láti jẹ́ dókítà ni wọ́n dókítà ayọ̀ dókítà ó bí i kó àwọn káàkiri àwọn ẹni rí bẹ́ẹ̀ kó máa kọ́ nǹkan kan àwọn olóòótọ́ olóògùn wọ́n ń kọ́ gbogbo nǹkan tó báyìí tí wọ́n alájí ní ìfọ́gọ́mọ̀ nǹkan rẹ̀ ó ti gbá alájí kọ́ wọ̀ alájí kọ́ káàkiri wọ́n abámọ̀ rẹ̀ ìṣìdídí ó ní àwọn àìsàn ìlú rẹ̀ pé káwọn máa fi wà ní káyìí máa sùn ní káwọn máa fi wà ní ti wà ní ẹgbẹ́ ogun ó ní wá bí ẹlẹ́bí wà ní àdìtò aládàájì kan bàbá sí ìmẹ́mẹ́ ẹgbẹ́ bàbá wà sí àwọn ṣéwù ilá ṣéwù làwọn láyà àríkò wọlé yẹ ilẹ̀ wọlé náà ẹ̀ ń gbà àwọn ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀ iná fẹ́ gbóhùn jíjá dáwà dáwà náà lòun náà ọ̀gá ìdáwà rẹ̀ ọlọ́run fún wa ní wòtò ìjọlọ́ ọba ọlọ́run tó yíò báà ló fi fún mi ara mi ò ṣe ìdìbò mi ò mọ̀ ń pa rẹ̀ mi ò mọ̀ ń pa rẹ̀ ẹ̀mà àdúrà tí alájàdí ẹ̀ ti láì fún wa ní kánò tó wá sórí ó kọ̀ ọ̀jẹ̀ mi tó fún wa ní òfin ẹ̀ wọ́n ti fún wa tó wá sórí ọlọ́run bá kó tànù wa adúpọ́lọ́ ọlọ́run tó tọ̀lọ̀pọ̀ ọlọ́mọdé ọmọ sọ̀rọ̀ sí wa fún ẹ̀dá àbò ẹ̀bọ̀ wa káàrin kọlọ́mù bí obìnrin mẹ́sàn-án la ilaha illa anta astaghfiruka naam ní àyà kọmìtì fún ìṣẹ́fẹ́ wọn wájú wa ọlọ́run ẹ̀lá fún bọ̀ ṣe ẹ̀lẹ̀ ní wọ́n tábà wọn sàdúrà ó lọ́wọ́ fún ní two hundred bucks two hundred pieces of box ọmọ nǹkan tó kọ́lọ́wọ́n dípò wọn ju ojú lọ gbága lọ ní èèmù tiẹ̀ ètò àgà ọ̀rọ̀ yọ́n gbọ́ ìwà ọ̀tá ni yọ́n gbọ́ ìwà ìgbéra àkàlọ́ bu wa ilẹ̀ ti fẹ́ sùn ilé wọn fún mi àbí mẹ́ta mọ́ kan sún dé mi ọ̀gá mi wà mí mu jù wọ́n gbàgbọ́ pé máa ń mú sùn lọ ní ìsìn kò bá mu nígbà tí ìsìn wá ní òun lè kó two hundred and fifty ba blocks wa mo ní bàbá ara àti màmá rẹ̀ kọ́ ẹ̀mọ̀ mọ̀ òtítà láìsí ìgbà ìgbà láì mọ̀ máa fi wọn dáadáa kó lè máa kírun lásìkò kó lè máa sọ tọ́ lójú ìgbàgà kan lọ wà lọ́wọ́ náà bá ó ti wà kó mú sára kan ní kọ̀ọ̀kan wà lọ́wọ́ bá ọ̀rẹ́ bàbá àbáwọn yẹn sọ̀rọ̀ bọ́lá kan lọ́ba sọ̀rọ̀ lọ́wọ́ mú wálé nílùú lálẹ́ àná oye ìfúnpá kó bíi ìfẹ́ wá tán màá fi fún kí wá tẹ́sí pé jẹ dákùnmọ́ lọ ọ̀kẹ́ rẹ̀ sí. tí wọ́n ní káyà kọ́mítì lára àbíká fún bàmí ni káyà kọ́mítì yẹn tó mọ̀ bá ń mọ̀ push.